This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our running costs and food project by visiting www.maskwatch.com slash donation. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى والصلاة al على رسول البشر الهادي البشرية كلها الأستاذ التربية البشرية كلها والذي بعث معلما ليتمم مكارم الأخلاق صلى الله عليه وعلى آله اللهم فصل وسلم وأكرم وأنعم عليه وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين يا ياكم الله والحمد لله آه أبانا ينكا ana le na ene ha o mai na ron o me che e we ku che ani na we bere ani ko na we aje ne e ko ya bere ma ini choni are braj na gwetan aje mari wa pare ko ya jini hu o ha ya wa bere o ha i ro nya ông ohuri awo ahuri ina ọyị nọ nọ na baa nije nu in ije nu ọba ari anh nyi có ana ẹkọba cả dọ ha đó mu na ọdọ mẹsẹ nwẹdẹ nẹ dọba ije nu ẹdẹ nyi kẹlẹ nyọnwụrụ ayọ mẹrẹ kiyama mu na ọdọ ha ẹhẹ nẹ nwẹdẹ nẹ ọhọ ya nọ na ọdọ ọdọ náà nọ na nwụnye ayọ domori. ọkọrọ ni yàrá náà mẹ ọrọ ẹmọ wọn nọ ọnà bá fẹ ìgbọràn ní ké yà á nyà mpa náà ní fẹ wọn náà nọ àbíké yẹn yìí ọdọ wọn dùn yàrá yìí àwọn nọ ìyá bàrà àwọn sẹ́nà ẹ̀kọ́ pálá yẹn àbíkó gbogbo wọn ni mẹ́rin náà nọ sínú àwọn rẹ̀ wọ́ àtẹ́jú wọn nọ bóyá azumani ká ọ̀tá ọ̀nà ọ̀rọ̀ yà á dín ẹwọ dáìkì ọ̀tá ọ̀bà ndị ọzọ ọ̀rẹ́dà dín nínú ẹkún yẹn náà wọ̀ síta ọ̀nà ẹkún yẹn náà ẹ̀ka ọ̀tá ọ̀nà ọ̀dọ̀ ọ̀fẹ́rẹ́ ẹ̀wọ̀dọ̀ kaka náírà sọ wà wọ́n yìí kókó bá tiẹ̀ náà wà náà àsọkù abẹ̀rẹ̀ náà na náà na náà wọ̀ ẹ̀ hàn ẹ̀dọ́ náà sọ na wọ̀ ẹ̀ nìtẹ́n ẹ̀dọ́ náà sọ náà ya ramadan agbawo ma he ono wa min islam kasanya ona na bare ma a bisa ni le wani nawe de na wa jira mu ajina gweta arin asa ko ba ha ukoro ibe na ika ya me nawe asa ko le masho do wo tai a bisa ni la ho wo anyi ah, na komori ana kata awon bene rotan ne na wona ko ta poro de ni dare ni ni imani na onan de ni da yo na utene ko toran de ni da zarto na ka huwa ina ni to muri anon de ni ha ni en ka to muri de ni bi price de ni de je muri

ẹmẹ hụrụ ahụ ẹbọ ebe ahụrụ ahụ ọdọ jere dọm na ya mere tara ekwu eche asị tere bere bụ mkọrọ bere bane bane kọrọ na ọsọ wa tụwa ahụ na bere ane kọrọ nọn dụwa na nka wee rukọrọ na ya mee bire nwere na-ekwe aka bire bire na-ekwe amen wa na nka na ya aka aka ụwa wee ya bụ wa na wọrị ẹwà wẹ aka ahọ́n ẹsẹ̀ nínú ahọ́n nan ara ahọ́n náà ẹ̀ náà ọ̀rẹ́ bọ́rẹ̀ àná ẹwà nan ẹwà aka ẹwà aka ẹ̀yà yìí ẹ̀dà ọwọ́ àwọn ewu ni wọn náwọ àmà òmòrì yìí wà wẹ ọ̀nà òmòrì àbọ̀ wọn náwọ òmòrì ni yà ẹni wà ẹ kàfẹ́ àdìmú kóró bíbí onílé yà ẹni wọn náwọ kàfẹ́ àdìmú kóró bíbí. sọlá bọ̀nyá hasan al-basri. alayhi rahmatullah ọka abụkọ mụrụ ya yawo ka abụkọ ya ya zọnụ kọ mụrụ ime emeta ha ya ọ mata dụka aka masị meta ajin masị meta ọka ya ya ọ na-ameta ọ na ihe ọrịa ahịa etete imam hasan al-basri ere na wọn ka hụ ni uwe na ahị azohod ọ na ibnu mubarak mee page six. imam ahmad ibn hanbal ini musnadan ona mara non. ini hadis 272 ah sayyidina ali radiyallahu anhu ọdọ ni tiwa dọka adinyanan ìyẹn ní ètùdá àtọkọ sai na nika yau wato zai mana zuwa ihe a tsoro da sa nan da rai nan waganyan da kawere idan da mutata nan ile yau tudu a tsohon fiye yau tuyen rana mutata dana na wa tsoho ko muri ya ma tsoho ọ̀rọ̀ náà ti bá báyìí kọ́ra ìgbà àbúkọ̀ mọ́lẹ̀ náà ń yẹ́ bàbá náà kàkà واعبد ربك حتى يأتيك اليقين هكومري تيري إيمان أنا ما نوريك يتنجدي إذا أنا نوريك هابولا فردوتو أنا وسون والله العظيم فأنا دوي مري فأنا دوي مري أبولا أنا ما مدي أيكو يجوا كاكريكيان أنا دوكو نينكو أو أنا دوكو نيزو أنا هكومري فردوتو agbawo daka ka abe ha gbem ahi ka ọrịa ẹni mụna ọdịtụ ọ daka ahụ ntụ mụrụ sọlọ ọrịa sọlọ nkọ ka agha nka ka agha nike sala ni mako oyi dem uhu ọnụ ma dem uhu ọnụ ma na etere mori akọrị haram atụsam abani wee mori ya na-eka n'ọtọ abe ha agbawo ramadan ụmụ na-asị sị dị ihu ramadan owó owó rẹ̀ náà ẹ̀ka ọ̀rẹ́ ti kó nàgẹ́ bẹ́ẹ̀ ìgbé bẹ́ẹ̀ kó múlẹ̀ ṣáyé ń bẹ́ẹ̀ ìgbé wọn ìnáwó yàtọ̀ ọ̀hún náà ramadan owó rẹ̀ náà ẹ̀ka owó kó múlẹ̀ ìsìlẹ̀ ẹ̀hún bẹ́ẹ̀ ibi kéyìn náà kan ẹ̀hún múlẹ̀ ọdún kéyìn náà náà kan náà òye sì dẹ́ ọ̀ṣọ́ náà kan náà ramadan owó rẹ̀ náà ẹ̀ka owó rẹ̀ ti tọ̀lá ọ̀hún nira àbẹ́nà ìkàkà ọ̀rọ̀ àbíkà dàrá أما أبوك مرك يمه الله ما يشاء ويثبت وعنده من كتاب إذا لم يقرأ كذا لا كمان غير أمري برا إذا ده برا ده شفا ويثبت ده لما شفا كذا سمع وعنده أم الكتاب هذا كذا لا إساسا مقادير الهلك أنا لا المفروض إذا مريان أنا مري فعال لما يريد يفعل ما يشاء كيف يشاء

wáyé ni wáyé sí wáyé ni bẹ̀rẹ̀ akálà náà wáyé mọ̀ra ìlà àbúkọ àti náà ọ̀tẹ̀ náà kà á mẹ̀ẹ́dá wáyé kòkòrò hàn anaba bíbi ká àyíkọ́ ọ̀rọ̀ àní àǹfààní hóun wáwẹ̀ wáyé kòkòrò hàn àbúkọ ọ̀ntúnmùrì sọ̀rọ̀ ọ̀sọ̀lọ̀ nkáyé ọmọ àbẹ dáhàlà ní kọ́ọ̀mù yẹ kúrọ̀ ọ̀nà kùrọ̀ hàn. awa ni rago na ikaya aku Quran enu mana ada ere ma ana mu ni ko na na na o kama Quran ne aka o paro jobe ni aman idan eyi ne eyi ne ni ara kene o ta o tuwa ne ere aka da na so fe aka da na ka te se murka na na me ze murka na ma na na nan to murka la gane eba tu mun islam kama yamruku saham من القوس آنكا أبا أبا تقولون كتا أقوى أنا بنا بطلون إسلام أقول قرآن كنا أقوى كان how many Quran competition are am إيه ندي بري جانا مثلا قرآن كم جواب أوره ندي أم كنا كنا لا كا وانا قرآن في لفنا إيش نعمل أمي أنا قرآن أبا أمي أنا أنا أفنى أني نقول أنا كاينو كاينو أقوى أيه أقوى أنا في القرآن إنه كمان لا يقرؤون القرآن إلا في رمضان ولا يذكرون الله إلا في رمضان ولا يحضرون مجالس التعليم والعلم إلا في رمضان عفين هو ابن ده كاهر إن رمضان كان وقال إذا بيئن ينما ما ما هي أنا كا ويسيني يا كجينا ونن إني أقول قرآن إما صبري كبير كجي دو كجي ini alamatul iman kan untuk maka sallallahu alaihi wasallam ini himba anak lain gak saya beri lakin iya ne iya ne ni nani aku anak ka Rasulullah sallallahu alaihi wasallam oh kali ini hadis ini Imam Bukhari dawe ka iya no eh ni tola poro eh ni tola eh ni mana baza kadamei tata ne ya eh ni dawa sakai ikula ne ya ẹ̀rẹ̀ni dọ́ọ̀bá kàmàbá ẹ̀rẹ̀ni ìlànà kọ̀wáyé ẹ̀rẹ̀ni láàzá dáìka anọ́ mẹ́zán ẹ̀rẹ̀ni dáìka bọ́ mọ́mẹ́ ẹ̀yìn lè túbọ̀ ẹ̀rẹ̀ ẹni nẹ́hìn àgọ́ ọ̀yà náà àhẹ́ nọ kó yẹn dáka ní ọ̀sán ìhẹ́ náà kẹ́wà ẹni èyí ìwé ìyá rẹ̀ fẹ́ mọ́rí yóò mọ̀ láàzílà ilà àzílò kó yẹn náà ẹ̀yìn ìyẹ̀ sá ẹ̀yìn ìyẹ̀ nọ kònyẹ́rẹ̀ ni ẹ̀rọ ọ̀rọ̀ dùnú ذكر الله هانيا ففاضت عيناه ọ̀rọ̀ náà kẹka bójà rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lọ ọ̀tà máa wọlé yìí kùránù ọ̀kan dẹ́gbọ̀n náà rí ní ẹnu àgọ́rọ̀ àfẹ́yẹ náà rí ẹ̀gọ́ ìlà hàn àfẹ́yẹ náà wà hàn àgùnkà ọ̀tá wà á kẹgọ̀ àgbọ̀mọ̀ yìí wọ́n wọ́n kẹ́rẹ́ mi wọ́n pàṣẹ jẹun ìjùmọ̀dù láyìn wọ́n tẹ̀ sábà máa ń ní kọ́sọ̀tò kọ́lù káàdìrí ìgù wọ́n kọ́ sẹ́yìn wọn. ọmọ ìnáwó اللهم لا لا تجعلنا ممن قسوت قلوبه ما هوني أراك تا وما تقول لك إسرار وين التطبيق وشيء تو practically رمضان أنا لا رمضان كذا كأنه مجرد fóònù one o'clock bí kúfà náà four o'clock yà wọ́n sọ́nà alhamdulilayi ẹ̀rẹ́ kàkà bóyá mu akọ̀ ọ̀hún mi nìyí kúmi lẹ́yìn ilà kọ̀lílà nísìfàhù àwọn nkófin nínú kọ̀lílà àwọn fìdá lẹ́yìn wàrà tìlú kóró àánà tàrtìlà ẹ̀wọ́n náà yóò jẹ́ ramadan ẹni rà hàn one o'clock one o'clock náà four o'clock ramadan náà ta wọ́n àkókò yẹn mú jẹ́. one o'clock na one thirty wẹ́ẹ̀ni ń four o'clock na four thirty àti ọ̀bọ mẹ́ẹ̀ èèyàn yín jẹ ló ẹ̀kọ́ ẹ̀yàn mẹ́ka àmọ́ àtúwò rẹ̀ wọ àtọ́ta samsam náà ní ọdún náà ká wà àmàṣẹ́wò rẹ̀ yín ka wà kòkòrò àná òun ni alif ma ní yá na enyi inu huwe wala kanya ku qur'ana iworo anya wana nka umwe yipero jiwe nya wanya dawe bitadabbur uh, do ku qur'an bitadabbur wa ka diwero do ka especially e eh, wana karam tafsiran warao da ko ku qur'ana do plan da ka ku tafsir wa do ka sakai sakai sakai diwe pete to wa do ra itu zuaka agwagwo ẹ̀wọ̀n yọrọ àrọ ìyá yẹn aníyàn yẹn sẹ́ni dọ́yọ̀rì ọ̀rọ̀ ha sílẹ̀ so hatta imam shafi'i rahmatullah alayhi ini ìtọ́pá náà yàn ká àwọn ilé ìwọ́n mà ní sí òkúta ní dàpàdà hù ẹ àwọn ilé náà kọ̀sọ́ náà kàbọ̀ náà ọ̀sọ̀dọ̀ àwọn àhàrà àti àbí ọ̀rọ̀ yìí àmà ni wọ́n ń ni. renuka dɔ ha ɛnɛ dɔyɔ ɔyi ha ama yi sɛyi nana dɔyi ɔyi kyerɛ ɔyi kyerɛ ɔyi kyerɛ bayan ɔyi ha bayan ana important wɔri ɔyi kaa waa wanyɔnka waa kyerɛ wanyɔnka ago o den mori selected dɔ ka the first message dan sɔri ikra ka read ọwọ ahan awotẹrẹ bí kò mórí àwọn dákọ tẹrẹ tẹrẹ kẹ ọlẹ yàrá ìpè náà ní cassette brothers wà hì cassette wà wọ ọrẹ yìí ní ilé ìtse àbíjà sábà ọ̀tá ọ̀hìn ilé yìí tí ìrìn òní ní ìjẹun akẹ́ ńlẹ́wò eyín lè yí dáhùn tí ìrìn òwe tí ìrìn ọba ní ìrìn òwe ní ìrìn ọba àti vcd àbá ní ìrìn dáhùn ẹ̀kẹ́ ní vcd plate náà. ọhụrụ kaseti e na ìjọba ẹgbẹ́ kakasu yẹ ń lóyún ìjọba náà mọ̀kún bọ̀ ọ́ ahụ yẹn fún àfihàn wọ̀ rẹ̀ èyí tape wọ́n kù ní na èyí kaseti náà wọ̀ rẹ̀ dọ́ta ọ́ wọ́n àbá turuku ahụ ní lóyún àbíkọ́ náà na ahụ na أم لم تنذرهم لا يؤمنون حذرنا الله من هؤلاء ما هي بكم نوع هوني إذا كان كنني أهوني أيامكم أهوني أيهرم سلامنا قومري سلامنا كنيسة هذا أنا بقول كوريا ونبيا أنا بقول كوريا ونفنا أنا بقول كوريا ونفكرنا سلامنا أقول كان سلامنا أنا بقول مريم ẹbí ẹbí pọ́ọ̀pà anáwó ẹni yóò lọ́rọ̀ tó múlẹ̀ máa kàtọ́ nínú kò náà nàá lọ́rọ̀ nínú ẹ̀sìn ní bá náà kíkà ha ọba àfilà òmùrí kẹ́ni ẹ̀wọ̀n gan tìrẹ̀ ẹ̀wọ̀n ẹ̀gẹ́ ẹ̀rọ̀kú ẹ̀gẹ́ ọ̀dọ̀tẹ̀ ìbádà ẹ̀gẹ́ ìbẹ́ni ẹ̀gẹ́ àmà ẹ̀sìn ìwé nìrí ẹ̀wọ̀n àná kọ́ nyọ́nyọ́ ọ̀nà bẹ́ẹ̀ nyọ́nyọ́ ọ̀nà tìrẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìṣẹ̀ ní wọn lọ́dọ̀ sọ́tún náà kanáà ọ̀n tó mun sọ̀lá sọ́lá mọ́ká yìí láàyè dùkúlù jẹ́nà lẹ́ńtà dùkúlù jẹ́nà hatta tuminu wala hunak jannan ni aka odon wala tuminu hatta tahabu wala man wa dawni ni ana wan kan wala jannan ni aka usile hun afala adullukum ala shay'in idza fa'altum tahabantum ma za ni kana ki jawa menin oba mi ko sire hun ni wa abshu salama bainakum wa salama ya hun sire ji karo salama wa salama ya they are adi adab salam they employ aban يسلم الصغير على الكبير والمار على القائد والقليل على الكثير والراكب على الماشي أو كما قال رسول الله صلى الله عليه وسلم أجي السلام يا زقو se ọsọlá mà ẹ̀rọ náà jẹ ọ̀sùn ẹ̀rọ náà bẹ ẹ̀sọ́lá mà ẹ̀rọ nẹ̀ta náà bẹ kọ́lí ìdẹ̀lẹ̀ kẹsí rẹ̀ ọ̀nà ẹ̀rọ símọ́tò ọ̀nà ẹ̀rọ sẹ́yìtì ẹ̀rọ nẹ̀ ẹ̀nà yà sọ́lá mà ẹ̀ ẹ̀rọ náà sá ọ̀rọ̀ sẹ́ ó lè kàbírí ntó múri ọ̀nà jẹ ọ̀nà náà sá ọ̀rọ̀ sẹ́ wọn sọ́lá mà ẹ̀rọ sẹ́yìtì ẹ̀ wọn kò létí ẹ̀yìn kò tó sáà ní àgbọ̀ ọ̀kẹ́ sọ́lá mà ìyẹn náà fẹ́ ọ̀nà ẹ̀rọ sẹ́yìtì kò dan a ko ah, se assalamu alaikum da salam se ama ana sala wa na kane go godo onya mu jam ni man employ an here ali radiyallahu anhu en ti zon ni sai na marano ama bi kadine ya ne na kadine no ne iya ga majin ali on ne marara ga salama máa kéré ẹnu náà kakọ́ náà lọ́nà kan tó ẹ̀mìnà ilé ọ̀gá ẹ̀ máa sọ́lọ́mà ẹ̀ kuma ọdún ẹ̀yà kò sọ́lọ́mà ẹ̀rọ kọ́ ẹ̀ lọ́ fi sọ́mìrì alì àmì rọ́jò lọ́wọ́ ní húmà ẹ̀ máa sọ́lọ́mà alì ń tó mi hali ṣe rọ́jò lọ́wọ́ ní kì í sẹ́mẹ̀ dálìka ọ̀rẹ́ yìí ni rẹ̀ yà ọ̀ka láyé nínú àdókò hátà yìí ní bọ̀lá hẹ́ẹ̀ máa yẹ hẹ́ẹ̀ bọ̀lá náà sí. ọwụda ọyịda enyo jọwera akụsiri enu hụba na nkumisiri enwan an kuma hadisi na kwa bai salam wa bai aka al'aula man bada abin salam a wani ba ni wani biyu rin din maka assalamu alaikum yawa na bai utushe nan onye kai ka umaran yawan ewan aga wani yawa ga donis komyo Ama malam wee chọọ ọdịnala keba akwụkwọ ka enye pụta ọzọ ọdịnala amị oyi ibi na-enyi ime anyị tụ nyere ego ọ na-agagara na keba anụ kwụọ ọka ka salamu alaikum ọsọ na-eri tụwa afọ ịkụ ọrụ na keba awa ahụ wee ma ịda ihe ka ahụ na adị maala هدي محمد خير من هدي أي ما كان ولو كان علي أزاي رجل تمري أو نمنا بجاجة سنت أمريكا يصلي الصغير على الكبير أي أقوم وأنا لا أفكر سنة هي سكاني وأطيب بانير ناكانا كباو very important islam ọrẹ ka ọna mẹhẹ kata hẹ nyi dekoro dama na bẹ kan wa mẹhẹ ka nyi a complete decent society an egalitarian society society of decorum society náà kí wọn ní orderliness every society náà kí so reckless àgọ́wọ̀ bí kẹ̀wé eré hamani. wakono na bakun odaka zake lawa lawa banyunan ya kwa sala ma bakuna yan odakon yeso ana ke mezi ke madini odakon muri okama yin yin tar salama da katama zem ra men wa salama ai wana ke bi salama ogo ogo salama onu na dia ya agu ke mezi salam so mi se mo sesi an kata dia da ma ga odaka fit fitnatullah alayki ẹ̀rọ ìwọ̀n gẹ́gẹ́ yàtọ̀ lánàá tó láhà lẹ́yìn aka aka wọn ahó ọ̀dọ́ ka wọn ọ̀dọ́ wà kan náà rí àwọn àdáyé àdáyé báyìí àmọ́ ẹ̀rọ egoto mala azana he brothers e de salamu alaikum bayne tononin sunna na hula do suwa tan tan ran de mori ne hula do suwa tan ana e mo na da se to ho nan salamu no mo na da sota salamu no mo na da ko kana wa hore te kalimatullah hiya al-ulya daima ah ma ya onno no wa menni masori ni wale kai kanu amen ni jeji le so kai jeja ma ye mori ana ba se ko ka wala anyira mo mori wona ona ni ni abu ko mo amen ni ro ko mori ere ni abu ko mori ere abala ba on aso are man ni awon mo ba nda ko ko bi ko amen ni iyo na ahun na ni asoko ni na ni wa ni nana kina ni wele tumba ni tumba ele ele ya tumba boro mo na di tumba e o di tumba e isan le tumba na se kwa ni nan o tumba e do bi ìwé náà wọ́n lásìkò ní ẹ̀ka kata tilẹ̀ sọ níyà ẹ̀ bí kata tilẹ̀ fún ṣèitán àbí òṣèré ènìyàn ní ṣèitán wàlẹ́ pátítẹ́ẹ̀dì pati tún bẹ́tẹ̀ bẹ́ẹ̀ mọ́ ní dànù wa ha ho nan mu do ha ho nan shaitan ho ni da pe ni nyana ba ele pa o ni ne bana tete ele pa u di ozi bana tete ele pa eke bana o ni lo la be a bi ni la thumma la yatiyannahum min bayni aydihim wa an aymanihim wa an shama'ilihim wa la tajidu aktharahum shakirin an shaitan mekan ozuwari wọn na abirẹ ozuwari wọn na abirẹ ozuwari wọn na abẹlẹ ọzọ ọrụ náà ni they will not be grateful ẹ bá kó omori àwọn ọ̀nà èyí náà ni. ẹ bọ omori ọ̀nà kẹnẹ ẹ ní ọ̀nà yẹn sọkata lukako wọn lukata wọn nke shaitan ko ji biyo aka ujahidu da zato da na kura ko aka fa in ad ore da ujahidu da na kura ko fa in ad ore da na ujahidu al-fudail ibn iyad rahimahullah doka ada kan wana fole wa man yin nanin wa kuwa hada yatul asana ko corona godo corona ko godo doka example wa je na re la parahu iri iri jẹ́ mẹ́sì kò ṣe ra rẹ bẹ́ẹ̀ ni màdá àhà ó sẹ́wọ̀n mi ìsọ́nà bí ewé òkè yìí iri jẹ́ náà wọ́n ní ìta àfẹ́dá ẹ̀ hà ó àbẹ́ àwọ̀ yíyí ọ̀bẹ náà yìí jẹ́ náà ọ̀bẹ kẹ́ńdọ̀ kàkà ṣá ìdílé jẹ́ náà ayé ọ̀rọ̀ ní ìdílé náà hà ó àgbàbọ̀ bànáhìn ṣèitán òmùrí ànátọ́ yọ ọkọ̀ ṣíṣe tán kò lè tó múlí àṣọ kò lè àgókà àgókùnkùn ni òmúlò náà ká wọ́ka ìmá yánzà gọ́nà kẹ́mínà ṣàìtọ́nù nasgọ́n ọkàkà tàtùjáhídò ẹ sọ́kà pàṣẹ ìsbìláhì nínà ṣàìtọ́nù rọ̀dín anytime oníṣètò náà fi kó ojú dáàrí ìrú ìrú wáyé dáàsì báà sọ́rọ̀ òkú ọkọ̀nàmùkọ́ nìyí ọmọdé ọ̀tá ta tó kúrẹ̀ kó ọmọdé wèyí sẹ́rẹ̀ òhun ni ọmọ yìí kò sẹ́rẹ̀ wọn ni ṣe ìtọ́ ni nínú ìyẹta àwọn ọ̀wọ́ àwọn náà ààrẹ ni ẹ̀yà màsẹ́rẹ̀ ni ọ̀rẹ́ àwọn oníwọ́n ní àwọn onílé bóore hàn ọ̀nà wa àmì ká ọ̀nyí ẹ̀ ń kátínì ètò àbẹ́ nyara ẹ̀ ní. iye mu iye sa ina bi ɛka ne ho no dɔɔrɔ sɛnyina umar alfaruk rɔbiyallahu anhu ɔɔto sojo komori kɛne yɛrɛ ko ɛni papa da doa bɛnu pɔ ɔba da doa sɛnyina wari kalu ɛnɛ mɛ n'a ye dɔɔni ɛɛ mɛ hɛrɛ bɛɛ. gbẹ̀họ̀ta ẹ̀ẹ́mẹ́kẹ́ ní ẹgbẹ́ wíwọ́n náà mú káwọ́ ẹ̀nẹ́yẹ nyere kúrú ẹ̀nẹ́yẹ kata ahun everything ẹ̀nẹ́yẹ oru okòwé ní eri gẹ̀wọ́n bákà ẹ̀rì hàn níyàn artillery ẹ̀rì hàn níyàn rocketnerike cruise missile wait wait ẹ̀ ní wùbí superior ìwé ọ̀rọ̀ àrẹ́sì bẹ́ẹ̀ rẹ́mi nínú náwọ̀ wọ́n mi bẹ́ẹ̀ rẹ́mi nínú náwọ̀ àgùnkẹ́rẹ́ náà okòrò náà kẹ́lẹ́ àmì náà náà ẹ̀yìn máa hẹ̀kẹ́ àhùnkẹ́ فلما نسوا ما ذكروا فتحنا عليهم أبواب كل شيء أبواب التكنولوجية والهيدروجينيه و... وما أشبه ذلك كل شيء السياسة أبن الاقتصاد أمريكا جنا كان هو مريء أنا عشان لما يكون وين يعني ولا يعني على كان أمريكا داني نزوان أبواب كل شيء لا نهاية كل شيء النكرة والنكرة تفيد العموم أبواب كل شيء أبن إيه، من نزوان وان يا هم بدورة أبن نبان ọmọ ìnáwó aṣọ náà àbáná àbí ismail wà sí ànábì ibrahim sọ́kà wọ́n bá ṣọ̀rọ̀ náà níbi gùlámù halim ishaq ọ̀nà bàbẹ́ ìnáwó báyẹn gùlámù halim ife náà ẹ knowledge ẹ kún sí wọn kọ́ ọ mẹ́ wàláì ẹ ní dókítà ẹ kún sí dókítà bí àyíṣẹ́ náà ẹ ṣe ní ní ewu wa but ibà mẹ̀hẹ́ mi à ń yẹn ní ìdí ìtẹ́mi níbi ẹ̀ bẹ́ẹ̀ kà á kọ́ kọ́ mi lọ́wọ́ ha. أنا من كما شبن أعطى بنا نفيد عمر رضي الله عنه الفاروق سيدنا عمر كأذن أن أهل نغرى بأن راني يكون يسي يي أنا نكتاون أدري أنا نابت أنا أنا روان أو كابو توا بي عريون وزوتي أو أبان نمي عري سيدنا سوامي أنا نابتان أما وأنا مريين أنا مريين أو ذو تندى دو أندو مريين نانين وأنا دو أنين دا بني دولا هوني وين kaga a kwanin kin dole sai ni sahatul jihad dai aka rere men dole dai ni sahatul jihad dai akwa yan e ga ri mama ba rai na bare da bare yi ana yon katon ko boni ni ko sasa ago ye tinda dai aga hon ni te ne ka mani ba ne te illa mata al-ghafla amma ana lil mu'minin an yatubu ألم يعني للذين آمنوا أن تخشى قلوبهم لذكر الله وما نزل من الحق ولا تكونوا ولا تكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقصد قلوبهم وكثير منهم فاسقون وما أنت أظن كيف أقول bí àbúrò ní àpò ààrẹ àpìọ́ náà wà ẹ̀ náà rẹ ẹ̀yìn lẹ́yìn ìmọ̀ àkàrẹ́ yà palestine náà ẹ̀rọ yà ìmọ̀ àkàrẹ́ yà nílé kúmọ́kúmọ́ náà ìkẹ́ náà rò kẹ́ ǹjẹ́ ọ̀hún náà ni ẹ̀yìn ní rírẹ́ ta àbúrò nílé onímọ̀ islam bí ìmọ̀ ní kàtí náà ọ̀pọ̀ mọ́lẹ̀ náà ká àwọn náà ìwúrẹ́ tẹ́ rẹ̀ àmọ́ ọ̀rẹ́ ìdẹ́ náà fún nǹkan òhun ìwúrẹ́ ona kayan palestine ka inna dima'a abna'akum dima'a abna'ina wa dima'akum dima'ana wa damu dam oka anya na abo de ya wonye ojo komu da wa ha anya no anya je no no anya je ebi ato ani ara e le komu na ni believe no ni e yo komu le boro on to mo sallallahu alaihi wasallam ko komu na aha e west dɔɔta mɛ komori ana in east ɔka laisa laisa minna man lam yahtammi bi amri muslimin ya kuka vosa nan ya ba hu na ku ya waro ya tunda saje ne ko ni benya ne tuwa bedbed wa sana wa kene sino choto o to choto kene e ba ile ile no ya mai no ya o ko ya ile no ya ai ana me na da ko ara ni wa kusin no we ka hore zanwo

ahuni hunain ile kwa na ko hunain ya na tabenye ni don kata ile pataki na ko ko muni nya kuje dara babe awe o gana ko ro ga don tumuri aga dai ke don tumuri aga ihu ana bana ta un islam adanyi wa ila kum enye na za ọ mere ọrụ dàbọ ọkwọ hundred dàbọ ọkwọ ọ na otu kó omori yẹn yàn nàkọ ẹkọba tó omori àga ẹwà kẹnẹ dá àga ẹwà nù wọn àkókò ní ẹrù nàdẹ nàkọ ẹkọ àkókò ẹnẹ wọn gbà mọ ọdọ ẹkọ nìkan tó omori bèyí kan ọ gbẹnyẹ ya nù ẹni rẹ kọ náà kọ omori ya tẹrẹ nẹ wọn dùkọ mi mi dɔkɔ wuli ni ŋmɛ kɔyɔ na laafiya lɛw dɔkɔ na wɔ pa ɔpa ɔpa nyɛ ila hɛnɛ kɛ ɔpa kaso waya waya dɔkɔ yɛ wɔta kaya kɔ wuli nika ɔkɔ ya yɛ awa na da ebe ne ne bi ɛ yɛ gbɛti ɔmɔri kɛtɛ bamba mɔnɔ ne ne bi wuli ne na wɔn sɔrɔ ɔmɛ gbɛti ɛ ma ne sɔ yɔ nere ogbonna o yɛ yɔ ntɔmɔri yɛ gɔ ka aa ɔfi na. tẹ́lí jihad aljanna ẹ̀dìdẹ́lẹ̀ ẹ̀dìdẹ́ ọ̀ntẹ́lẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kẹ́ pọ́sibù kọ̀wé ní sáàtì jihad débi dè chikú ahọ̀ ẹ̀dì àtẹnyẹ ọkẹ̀ dìde ní chikú ahọ̀ bọ́sẹ̀ nsáwọ̀ against era àwọn wọ́n mọ̀ náwó ẹ̀dìdìkẹ́ náà wọn mẹ́kọ̀ọ́ yẹn náà wọ. ọ̀ntẹ́lẹ̀ sọ̀rọ̀ àbọ̀ mẹ́nìgà àkọ́wé ní ìdájú kìnìún àná pẹ̀sẹ̀ nù dọ́kà àbísùgbà ní ntòmùrì ọ̀dọ́nu ga ẹ̀rọ mórí títí wẹ́ẹ̀ni ìhlas. ẹ̀yìn ẹ̀yìn ọ̀dọ́nu mọ́ni ga ọ̀ka هذه قسمة ما أريد بها وجه الله أظن أظن أنا كلام إذا قومني أنتم اللي يقولوا أنتم اللي يقولوا إخلاص أنا أظن أنا واقف أنا إخلاص ahin ẹ̀kọ́ mọ́ni màá ní reach extent. ìrẹ̀lá ẹ̀rọ ìdọ̀wọ̀ wà dọ̀wọ̀ yẹn wà dọ̀wọ̀ ẹ̀rọ náà kọ̀ọ̀rọ̀ kọ̀ ẹ̀rọ náà ìjọba ní. ama ayi gbogbo ọ̀nà ọ̀fà ayé nọ́tọ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀yẹ̀ ńtọ̀ ama ayi gbogbo ọ̀nà ẹ̀rẹ̀ ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ ama ẹ̀rẹ̀ gbẹ̀tọ̀ láì kàdá wa wọn náà bí islam kẹ́ náà gà bá nìyẹn. ama ni ká ọ̀ntúnmúrì ọ̀kàkà ẹ̀mí kẹ́yìn ma na mafi dumbe ba kuma e ma woro e ma e ma e ma woro ba ile ku ne ina na no ana ka at the point in time was na take na ku jen on ke mori umu sulaim at abdullah ibn abbas ota umu sulaim mun ga onye ne bi aku jen ene tam ke na ku jen dọ́ọ̀lá jẹ́ẹ̀tì nílẹ̀ máa ṣe báyìí kẹ́yìn náà kó yà òde sallallahu alayhi wa tẹ́tùmùrù ń gbèrò ká ayé ni mẹ́ ó tẹ́tùmùrù ń yàrá kàkà ìrẹ́kọ́ náà nà náà ká ìjọ tẹ́tù ẹ̀ máa jẹ́ ẹni wá jẹ́ ẹni ni. màmá ti bẹ́ẹ̀ ni mẹ́jọ tó àwọn wọ́n á yẹ wọ́n á yẹ ẹnu àkà ntùmùrù ẹ̀ka bẹ́ẹ̀ mẹ́ ayé ọ̀pọ̀ tẹ́tùmùrù ayé àmọ́ wọ́n tẹ́tùmùrù kàtàlá ọ̀sẹ̀lá ọkà rahmatulahi ala musa lakọ̀dù uziya bi aksari min hara fasobar ọkà ọmọdé ọmọ ayé ń bá ẹ̀ agoka akọ kata nwure sọnọ nọ dị nsúlù ịdị nọ ịyà ala ni lesson of ka abụ trọza ọnụ ọhị ẹwẹ maka tiri ntọmọ yi ọtọ nnọọma nìka ahụ ọtọ nnọọma nìka ahụ ọnị ọnọbili dị kawari jini at the end of the day. خوارج بتاع خوارج انا اوت هند من تومر صلى الله عليه وسلم خوارج انا هند من تومر ام يعني وزننا آه، عبد بن مسعود رضي الله عنه انا دي حديث انا من. انا كا او اني صحيح البخاري امام بخاري دي حديث انا من. انتم اللي قالوا كاي ده كده hadith ani sahih buhari hadith four thousand three thirty ọ̀ni sahih muslim hadith one thousand and sixty one ọ̀ntún rẹ̀ nábàdí ọ̀kẹ́nẹ̀ dáìka òṣùrù kẹ́nẹ̀ ọ̀nyẹ̀ then ọ̀kọ́mùrí ọ̀wọ̀n ọ̀nà ọ̀ n'ara aka ọ̀nọ́nọ́ náà kó yẹ di mi àbẹ̀ ọ̀wọ́n ní dẹ́mọ̀ nìkan then look at sáà rẹ̀ expect wọ́n wà náà ẹ̀kọ́ náà kó yẹ di hundred times this òpẹ́tẹ́ ẹ̀sán náà kò lè ní àgbà ìwé èrè yìí sùúrù sọ́ńtò Sallallahu Alaihi Wasallam. lọ́wọ́ sẹ́lẹ̀m sùúrù ọ̀sẹ̀ the next thing dọ́kọ̀ ani à ni later on ẹ̀rì mi lọ lọ́kọ̀ náà sọ̀rọ̀ ni gbọ́n dọ́kà ẹ̀rọ nani ansor. ń sọ̀rọ̀ alam ajidukum dọ́là alam Allah bi ẹni mẹ́tùkà wù ni. do muri shole yo nda ke mos wa shole yo ne me tu ka o kunu ja ne da ke al auto yo ha wa jona ja bi poro da ko re ku poro ayo na te na mudina e mo muri ni jon no to muri kala ra wan doka an kan le tu ninka ina be mai ka e si ya hono no e ri pata ki wi ni

da bane ka kai radina billahi rabba ayo yine ayo yine ka o murhi yana o murhi ayin o murhi yana o murhi ayin e bu dodo e baje e bi lata e bi uzza e bi manat wa bil islam dinan ki islam wa hikayen e bobo e zijete e nabi وبرسول الله قسما ونصيبا دا يرين نتني اسنو مريغا اسنو تو مريغا صلى الله عليه وسلم اني تي تي تواغا اهو سورة نلاو نعم، دوكو مريكا غنيا لقوك نعم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جابر بن عبد الله رضي الله عنه ورد حديث نابه نعم. ẹni rẹ ń tó mọ́rí wọn ní ìrẹ́kọ́nyà ẹni àdìsẹ́ náà kì máa ń buhari ọ̀rẹ́ ìdọ̀rẹ́ ẹni ní ìrẹ́kọ́nà rẹ ń tó mọ́rí màá ní jẹ́ àwọn náà ká àyíjẹ́ ní bàmúnà ẹ̀hún mẹ́rẹ́ nàná dọ́là àwọn àmàlẹ́ rẹ̀ òwò ń tó mọ́rí dé bèèrè sọ dọ́kà yá ẹ̀wọ̀n náà mani ẹ̀ náà kàmí mi ẹ̀ náà dọ́wọ́ àwọn ọ̀nà wọn bóra dɔbu n tó mɛ náà kan tó mɛ náà kúmi wúlò ɛ kò kúmi wúlò gáyé ló nyɛn mɛ nínú sinna ká tó ɛsɛ kó ɛnu wúlò tó ká ɔwá yẹn tó mu ní yẹn tó mu ní sùúrù ɔwá yẹn ɔgá ɔdẹ sèlú fi tẹ̀wé ìdá bi àti ìkó wúlò yàrá kan kí sáyẹn wọ́n máa ká nàlẹ́ náà sinna tẹ̀ mọ́ta ilà bẹ́ẹ̀ sì là. sọ́ńtò mọ́ríkà ọ̀kẹ́ náà hàn mọ́ Allah ẹ wà á yọkùnmá ní wáhíd Allah àmà ẹjẹ àkọwọdọ àhẹ àmàgún mọmìdì ìṣẹgún mọlá. inú ìwà ẹ̀sá ana ẹ̀kọ́ ọ̀rẹ́ ní hadith ọ̀nà wọn ni ahmad ibn hanbal dọ́ra ẹni musna dan volume three page three six four àti ẹni abu ya'la al-mursali ọ̀nà ọ̀rẹ́ dọ́ra ẹni musna dan volume three page three one three hakim imam hakim ọ̀nà ọ̀rẹ́ dọ́ra. عنوان المستدرك volume في page 31 ابن حبان إني صحيح ابن حبان أدى دي زمان volume في دوان 138 وقال الحاكم صحيح على شرط الشيخين حديث أنا صحيح جزاني آه بهذا المسلم جدي حديثي إيه؟ أنا كان إيه بعرف أنا مكاوبة تاني buhari ọdọrẹ ni àmọ náà wà bàá tó bóra náà ẹ má dọrọ níhàn lẹ́ẹ̀ka nìka ìjọ Allah. múri jawab. àgbọ̀ ke wọn ah, ni jọwọ àgùkè kálímàtú wà kálímàtú ìrìhàbíyù kálímàtú wà tẹ̀lé láì lọ́la wà á àwọ̀ lókè tẹ̀lé àákì kábìrì dìdí dáhùn sí àwọn ìjà don ta mai rasa wani a dai ana ahun ma doka ai da wani mugun wani on to to sala ma ala fika on ba ka ka za o ti on on ba ka ka apuno te bal o ka anaro sura na nawa dawa adabu je ara ka ni suru ni suru ka ru kwa ina dabu je na ka wonon kuma wa ni suru je ni ko dabu ka anya ko sa e bu am e mana ka ni suru adabu je en mana ka ni ko sa adabu je en so ye na ka maka ahịa nwa maka onye nke abịa nye iku ini ọya ha mu nto sallallahu alaihi wasallam bi ha ya ka abịa ni me listing da ha mu nto da su banye o omo na ro o me ago mori hi e ko na ba ra ndo mori hi o me Allah wa na janna da janna buri yo ra o na wa abu ko ni wa do do ada kai bẹ́ẹ̀ tí yàn ká yẹn ọ̀dọ́ táyé ní ọ̀nà bí azẹ́ tẹ́tí ní ọ̀ìdá allahumma sahih lana dinana alladhi huwa ismatu amrina wa sahih lana dunyana allati fiha ma'ashuna wa sahih lana akhiratana allati ilayha ma'aduna ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيب مصيبتنا في ديننا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا وقل لنا جميع ما مضى من ذنوبنا واشف مرضانا وارحم موتانا وعليك بمن عادانا وبلغنا مما يرضيك آمالنا واختم بالباقيات الصالحات آمالنا وانصر المجاهدين الذين يجاهدون في سبيلك في كل مكان وآمنا في أوطاننا ودورنا وأصلح أئمتنا وولاة أمورنا واختم بخير واجعل عواقب أمورنا إلى خير وتوفنا وأنت راض عنا غير غضبان اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداء الدين برحمتك يا أرحم الراحمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أغثنا يا مغيث اللهم يسر لنا أمورنا فالتيسير العسير عليك يسير اللهم يسر لنا الأمور اللهم سهل لنا الأمور برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام ربنا آمنا آمنا فتب علينا إنك أنت التواب الرحيم عباد الله إن الله يأمر بالعدل والانساب وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيذكم لعلكم تذكرون فاذكروا الله الألي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فقوموا إلى صلاتكم رحمكم الله